àwọn ẹrú rẹ̀ bákan náà wọ́n ti kọ̀ fún wa tó ṣe wípé gbogbo tábà mẹ́rin ọ̀rọ̀ tẹ̀gbé àjẹ́gbẹ̀rẹ̀ ọjọ́ dára wa bá gbìyànjú láti ọmọ tó ti ṣùgbà àdíkù náà àrùn ìsìláàtà ló ti sọ̀fẹ́ bá àdíkù náà àti àrùn anábì sọ́nà bá wà nígbà rẹ̀ tẹ́lá ní من دخل نحو الكعبة ẹni tẹ́ni tó bá tún tẹ̀lé bẹ̀ sí ọ̀gbọ̀ngàn kàábà ọ̀gbọ̀ngàn fílà yá sí ìyàwó ìdí àmì wọ̀tàfà láti kú bẹ́ẹ̀ náà àìlẹ́ yìí. àlẹ́ ìdí yóò rí lọ́jọ́ ìlànà kẹlẹ́rẹ́ yẹn wọ́n máa tẹ̀lé olùdókòwò

Gẹ́gẹ́ ti bá àti ìsìn a ń títà òun tó tẹ̀lẹ̀ náà sí mọ́ lórí mọ́ mẹ́rin. Kò lè jẹ́ mọ́. Ọmọdé ìlú ẹgbẹ́ ẹ̀rẹ̀ yìí oní àwọn ìlú ó tàbí sí láàrin àwọn orílẹ̀-èdè. Ó fi sí ìlú kan lọ ó pàdé sí. Àwọn òjì mọ̀. Gẹ́gẹ́ àjáyù ìdúnyá jáàmù ìhàkọ̀. Àjáyù ìdúnyá jáàmù ìhàkọ̀ adájùmọ̀sán láyé lọ́jọ́ ọ̀gbìn àdìjámọ̀ yóò tó mọ́ ọ lọ pẹ̀lú àìmọ̀sán rẹ̀ lọ́mọ lọ ìdọ́gbọ̀n bá ń bọ̀ ọ̀rọ̀ dájú lọ́mọ dájú ọ̀gá ìjọ ẹjọ́ ọmọ akẹ́kọ̀ọ́ ìrọ̀kẹ́ ẹni tó ọ̀rọ̀ ẹ̀fẹ́jọ́ mùsùlùmí ẹ̀rọ rí ẹni ìdúnmí adájúsọ́lá sọ́lá ní ẹni tó bá mú bára àdìsẹ́ takáfùsù kéèmọ̀ ìrìn ìjọlọ́ àwọn èèyàn sáà kò ní jẹ́ ju bàbá àgbà àti àrùn òjúbà lọ́lọ́ àmẹ́bí ní já sí lọ́rùn sí àmì wà lẹ́yìnfà àdáwà sí ìlú ńlá mọ́ ọjọ́ ìgbà òun ní lẹ́rọ lójú ń tiẹ̀ kẹ́lẹ́sì tó jẹ́ ìmọ̀ òkèlè jọ́nà ẹni tó bá ti nínú sùúrù lọ́wọ́ òun yóò mọ̀ ọmọ àwọn ìlà tó rẹ̀ pọ̀ sínú tó ìkéjì tó fi pọ̀ sí ẹgbà nínú zoom lọ́wọ́ tó ní lọ́sùn lọ́wọ́ tó ní tech tó ní ìdáàbò tọ́lọ̀ ní ìsáyọ̀ ní bíbí owó ti lọ jẹ́ ìpínlẹ̀ àwọn ẹni ní ẹ̀ ó ti bá ẹni ìdókòwò ẹni ìdókòwò ẹni ìdókòwò tó ẹ bá tẹ kẹlẹ̀kẹ́ fún ojú ẹ̀ lẹ́kẹ̀lẹ́kẹ́ àwọn ẹ̀ owó kẹlẹ̀kẹ́ tó fi kí jẹ títà ọlọ́run olùdókòwò wá kẹ́kọ̀ọ́ wá fún bá kò jẹ dà òdì owó ẹ̀sẹ̀ kan ló gbà ìwọ́ orí báyìí nítorí náà ìwọ̀ ó nípọn àti àmọ́lé tí ó tóbi ó wà fún kíbla ṣẹlẹ̀ ìbáàmù sí ìfúnpa aláṣẹ ká mọ àkọlé ìmọ̀ kíbla ká mọ ẹ̀tọ́ kíbla ọ̀pọ̀lẹ. níbi àwọn nǹkan tá a bá ní lọ́sùn sí ni o oníṣẹ́ lòdì bí ẹ̀ bá tó kò báyìí bí ẹ̀ bá lọ sí kíbla ó lè sọ ilé ẹ̀ka ah, bẹ́ẹ̀ ni ọbẹ̀ sí kíbla àgbègbè báyìí ilé àti mojú alọ sí mọ́ra lọ́dún kan àwa ní dáàsù ṣe àjìláàrì àbálẹ̀ sí dáàsù náà fúra mọ̀ ọ̀tọ̀ tó rájì ìlú ìwọ̀n ti pé tí tí ó jókòó sí kíblà ìtumọ̀ rẹ̀ ní bí àmì ìrìnàjò bó ti kọ̀tọ̀ sí kíblà tó bá ní ìdí sí ọ̀rọ̀ àwọn akáàkiri yẹn ẹrù ní tó ṣe ìdúgbò kan tó gbé yẹn orí rẹ̀ lọ́kọ́ bá rù lé wọn kí ló tó jẹ́ pé àníyàn burúkú ló kọ́kọ́ ní ìfẹ̀sọ̀ ọmọ ìyá rẹ̀ wípé àníyàn yọ̀ dá pẹ̀lú bí ó ti ká bá kí ló ń pè ìfẹ̀sẹ̀rẹ̀ kí ló wọ́n ní ìfẹ̀sẹ̀rẹ̀ kí ló ń da àníyàn rẹ̀ kí ló ń da láàmù àìsàn ń da àníyàn rẹ̀ àníyàn rẹ̀ àìsàn ṣe ó ti jẹ́ wípé fertility tó kọ́kọ́ wá sí ọ lẹ́nu nípa ọmọ ìyá rẹ̀ tó jókòó bó ṣe rọ̀ lọ́rùn nínú bàbá lẹ́yìnbó ìṣe pé nọ́ọ̀sì wà tó tàbá jókòó àwọn ọ̀sẹ̀ tí nọ́ọ̀sì wà pé táa bá wà níbẹ̀ pòsíṣọ̀n báyìí àwọn ọ̀sẹ̀ lọ́kọ́ sí àbá mo bá yà ìlọ́sùn wọ́n ti ṣàlàyé ìlọ́sùn ẹ̀yìn wà lọ́kọ́ bọ̀dà lẹ́yìn tí ò rẹ̀ àbùsí ẹ̀ báyìí

ọlọ́run ti fún títà láàmọ̀lé áṣílá àmẹ́bí sọ́nà láàrùn sọ́nà ti fún títà láàmọ̀lé áṣílá ṣùgbọ́n bẹ̀rẹ̀ àrí pé ìjọba ẹ̀dá láti sọ̀rọ̀ á ah, jẹ wá lóòrùn ti sọ̀rọ̀ kí n ti jẹ bẹ̀rẹ̀ sílà yóò fi ọ̀bà tá àbá ti rí ẹjẹ́ pé àníyàn rẹ̀ nìyẹn tàbí ẹ̀nìkan tí ò wọ́n ya fíflà sí orí ìtẹ́ orí mùsọ́là òun kẹ́kọ̀ọ́ fíflà sílẹ̀ ó lè gbà máa ra kò wọ́n ètò fíflà sílẹ̀ ibi tí kàábà wà abẹ́ ẹsẹ̀ rẹ̀ ló bọ́ sí òun kàn kí ló bọ́ sí ẹ̀ ẹ̀ka sọ́nà sọ́nà sọ́nà sọ́nà ẹ̀tọ́ kábàkòrò ẹ̀tọ́ kábàkòrò ẹ̀tọ́ kábàkòrò àwọn ọmọ ṣe tí wọ́n yọ kò ní ìdí yóò fìrùn rẹ̀ àwòrán ní ìyẹn ìṣe ìṣe tó yára pàápàá rẹ̀ ti bẹ̀rẹ̀ ordinary boy àwòrán nìyẹn ó fi símbọ̀ ló jẹ́ ṣùgbọ́n tẹ̀lé pé ètò dàbí pé tí ìtẹ́ mùsọ́lá kó àtọ́mọ̀ yàtọ̀ sílá látàbọ̀ ìṣẹ́ ètò ètò dàbí yẹn títí tẹ́ ìtẹ́ tẹ́lẹ̀ kọ́mọ̀ yà sí lára àdẹ́bì sọ́lá lọ́sọ́lá àdẹ́bì dá aṣọ padà fún délọ̀ nígbà tó ní ní ọ̀nà tí wọ́n ṣe sí ara aṣọ ó lè kí ni ó àlè á òun ó ń bẹ̀ ìbáàdì ẹ̀mí òun nípa pé kí ọ̀nà wà nínú àdẹ́bì sí sọ́lá padà fún délọ̀ tó lọ so èyí tó dáa sí ní pé ìjẹba lẹ́yìn tí òun kí sọ́mọ̀ yà sí ọmọ sọ ẹni tí ì kọ́mọ́dẹ̀ kan kankan sí ètò ìdájú rẹ̀ àbúté ìgbà wá rí mi wọ́n ìgbà tí ìlú náà ti ṣe láti ìlú mi ìgbà ọ̀pọ̀lọpọ̀ mọ́dá ti ṣe ìlú mi láì máa tí ìlú rẹ̀ lọ ọlọ́run gbà kò dẹ̀ bẹ́ẹ̀ ní kẹta sọ pé ìlú tí ẹ̀ bá kí lórí ìtẹ́ ó ní ládá ju ètò ẹ̀ bá kí lórí ìyẹ̀fẹ́ lọ àdébìsọ́nà sọ́nà ọ̀dún kò kí ìlú ìtẹ́ tó jáde láyé nítorí náà ká dúró sí ibi tí nọ́ọ̀sì bá ní ká dúró sí ká mọ̀ jẹ́ kúrò bẹ́ẹ̀ ká mọ̀ sì lè mú sọ eléyìí àlàyé tí afẹ́ṣe fún ara nípa ọ̀rọ̀ kíblà